بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، صفة الوجه ومن يعود أن تراواه الاقتصاد في الاعتقاد للإمام المقدسي رحمه الله تعالى هذا صنف صفة الوجه آه، إذا صيب ثبتت لله عز وجل يعني فهذه صفة ثابتة بنفس الكتاب kìtàbí pẹ̀lú ẹsẹ̀ wúrà nínú Al-Qur'an. ọ̀kọ́bàrí sọ́ọ́rí kìlẹ̀ amín. wọ́n á jẹ́ ìró pẹ̀lú ìró asọ́ọ́dì kìlẹ̀ amín ẹni tó jẹ́ olódodo tí ó ṣe fọkànbalẹ̀ sí tí sànẹ́bí sallallahu alayhi wa sallam. فيجب الاقرار بها أو أقول هذا الاقرار بها ní àfi ìròyìn akófin rinlẹ̀ ọ̀tẹ̀sílímù kí wọ́n sì tún jùwájú sẹ́lẹ̀ gbogbo ṣe rí nìyẹn. kàtàrà ìsèpàdé tàbítàtì ìwádìí ṣe ìdàlà láti. wọ́n lè dàbí àwọn ìròyìn àtàbítàtì èyí tó rinlẹ̀ ìwádìí ṣe ìdàlà láti pẹ̀lú àwọn ìtọ́ka léyìí tó kí àdáadáa. وتواترت الأخبار يعني أو أخبار يبو مين ناس وأنا شيشان تالي وأنا شيشان تالي بين خبر متواتر يروح كتوا عن شيشان تالي تزيد ذلك وصحت الآثار بأن الله

láti pàtì sísàtakò rẹ̀ pé èèyàn nígbà àgbà nǹkan bẹ́ẹ̀ àti. wà ìmúrọ̀rù kú míngọ́rì tẹ̀fì yìí fi ń wọlé àtẹnufì. yóò sì pàtó lùzú lè tọ́wọ́ náà àwọn àṣìfàtì ìfàìlíyà ìlà ẹ̀zọ̀ sọ ìròyìn yìí ká mú wá ká mú wá fọlọ́n tó hánà ìmìnira ìrètẹ̀kì yẹn lẹ́yìn sọ fún bò ní sísọ̀kalẹ̀ yẹn ṣe rí wọn là tẹ̀ fíl àzùwọ̀rọ̀ má pẹ̀rẹ̀ wọn. lóní ọlá ọlá tàwíl àgbẹ̀dọ̀ wà túmọ̀ fún kí a máa yí káàkiri ọlá tẹ̀síhì ariwo kan fẹ́ ṣàfọ̀mọ́ sísọ̀kalẹ̀ ọlọ́run yẹn pé ìṣàfọ̀mọ́ ni yẹn fi àkíkọ̀tà nùsọ̀lì tí wọ́n ṣàpapọ̀ pàápàá sísọ̀kalẹ̀ yẹn lébi abẹ́ sàlàyé pé bóyá ẹgbẹ́ ọlọ́run sọ̀kalẹ̀ ẹgbẹ́ ọlọ́run jẹ̀dáyé á bẹ̀rẹ̀ sí máa gbọ́ àtùmọ̀ oríṣiríṣi sí ẹgbẹ́ tá a bá wá àtùmọ̀ oríṣiríṣi fún un tán á kà padà rí i pé ìròyìn sísọ̀kalẹ̀ ni àti gbé ipò fọlọ́run kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ wa àbúrò rẹ̀ ta di ọlọ́run á ní. أن رسول الله صلى الله عليه وسلم قال أبو هريرة إذا كان بتدد في دجوج سلام صلى الله عليه وسلم صلائك ينزل ربنا عز وجل كل ليلة إلى سماء الدنيا ألا دعوة بابا تتوبيه a máa sọ̀kalẹ̀ gbogbo orúkọ kan sí ayé fínà yẹ́bùkọ̀ túlùfù láìlè ààfin. nígbà tó bá ṣẹ́kùn ìdá kan ìdá mẹ́ta nígbẹ̀yìn òru ìgbà yẹn lọ́lọ́run máa máa sọ̀kalẹ̀. ẹ̀kú ni wọ́n yẹ lè ọ̀hún ní fàtẹ̀jì ìgbàlá. ìmú tí wọ́n máa sọ ni pípa lọ́fẹ́ pè mí tí máa ló ń ta òun yẹ sálù ní fàǹtíyàwó. yóò tún máa béèrè pé ta ló fẹ́ bí mí léèrè tí máa fún ní ohun tó lóun fẹ́. wọ́n yẹ sẹ́kí o wọ́n yẹ sẹ́kí o ní fàákì ọ̀la. ta ló sì fẹ́ wá foríjì mi tí màá wá fi foríjì ń tàn. hátà yẹtùlù àlùfájò. bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala bí ó sì máa sọ nìyí títí tálùfẹ́ ó fi yọ wọ́n fi lọ́wọ́ rẹ̀. yẹn ń lò lọ́wọ́ azza wa jalla. Allah ní bẹ́ẹ̀ bí rọ́bù náà yẹn nínú ìgbà wa mi. Allah ọlọ́run tá à ń sìn ni yọ sọ kalẹ̀ sísẹ́yìn ààyè nídàkẹ́ àdámẹ́ta tó kẹ́yìn náà ò tí wọ́n béèrè gbogbo àwọn nǹkan wọ̀nyẹn pé sáfẹ́ sáfẹ́ sáfẹ́ títí ọlọ́jà ló fi lè. ọ̀la yóò ti so amúlùú alànà sórí kúdìrà. kò wá lálàáfíà kó ṣe pé sífàtò nùsùn lónìí ìròyìn sísọ̀kalẹ̀ ni a gbọ́dọ̀ gbé lórí pé agbára ni pé agbára ọlọ́run ọ̀sọ̀kalẹ̀ a gbọ́dọ̀ gbé lórí bẹ́ẹ̀. wọn là rọ mọ. a gbọ́dọ̀ gbé lórí pé ìtẹ́ni ọ̀sọ̀kalẹ̀. wọn là ń sílè mọ́lẹ́kì. a gbọ́dọ̀ tún gbé lórí pé ọlọ́run fẹ́ ọ̀sọ̀kalẹ̀ mọ́lẹ́kà kan ní ọ̀sọ̀ pé kọ́ ọ̀sọ̀kalẹ̀. لما روى مسلم بإسناده عن سهيل سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم في حديث أبي هريرة تنتهي ولا تلو جزاء صلى الله عليه وسلم قال ينزل الله عز وجل إلى السماء الدنيا هنا يمضي ثلث الليل قال الله ما سقى في السماء ذاتي ìdákàndá mẹ́ta òru láti lọ fọyọkúlù anàlìmọ́lìkù. nígbà máa sọ ni pé anàlìmọ́lìkù èmi lọ́ba. anàlìmọ́lìkù. yóò ti wí lákejì pé àdémi lọ́ba tó ní kàkà ohun gbogbo. mọ́ńkà lẹ́fì yorì òun ni ìfàṣẹjì ìbàlẹ̀. àníta lẹni tó fẹ́ pè ní kí n dà lóhùn ìdíje rẹ̀. mọ́ńkà lẹ́fì ìṣèkúrò ní fàáṣẹ ọ̀la. ta fẹ́ wá foríjì mi kí n foríjì. حتى يديها لفضله. أو بلا ما سبحانه وتعالى وسماويني يا ستي kálífàjà rẹ̀ ó fi kílẹ̀ àrá ìpínlẹ̀ máa وروى رفاعة بن عربة الجهني أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مضى نصف الليل أو ثلث الليل إليه انتهى متصفته إلى جيوب بالون tàbí wọn fa péré nínú òru tó bá ينزل الله عز وجل إلى السماء الدنيا أرام ما سقال سسنا أيه ويقول لا أسأل عن عبادي أحدا غيري يعني، آه، لكن لا أسأل عن عبادي أحدا غيري من بيانك nípa àwọn ẹrú mi mi níbi ẹnìkan kan tó yàtọ̀ sí mi nípa àwọn ẹrú mi. lọ́ba lẹ́sìn ìfẹ̀tí ò ní àti òla. níta ló fẹ́ wá foríjì mi kì í foríjì. lọ́ba lẹ́sìn ìyẹ̀dẹ̀ ó ní àtẹ̀bí ìbúlá. wọ́n fẹ́ pè mí ta ló fẹ́ pè mí kí n wá jẹ́ gbọ̀ǹtàn. هذا الذي يسألني أؤتيه أؤتيه تعالى في بمليري كم تعالى بيري حتى ينفجر ينفجر الصبح هاو بيري يوزم عوائمي تعالى فجعل ما فيه حديث رواه مسنده أحمد رحمه الله تعالى وهذان وهذان الحديثان يقطعان تأويل كل متأول hadith méjèèjì tá a mú wáyé hadith méjèèjì hadith méjèèjì ń gbé tàwílà kulli muta'awwilin ìwà túmọ̀ ìrọ́mbẹ́rẹ́ gbogbo àwọn tó fẹ́ máa chéǹjì ìròyìn ọlọ́run ọba yìí hadith ń gbé pé wípé kò lè ṣeé ṣe. يجحدان حجة كل مبطل gbogbo oníbàjẹ́ hadith méjèèjì ń gé gbogbo eh, ẹ̀rí oníbàjẹ́. فروى حديث النزول علي علي بن ابي طالب. àwọn abẹ́ padà sọ pé àwọn kan kó díẹ̀ wá ní o mm-hmm. àwọn tó gbàdí sí i pé ọlọ́run máa ń sọ̀kalẹ̀ sí sẹ́mi ayé ní dasa ìdámẹ́ta òru àbí lókẹ́yìn rẹ̀ àbí lájì ẹ̀ à ọ̀pọ̀ jàrá náà àwọn sàhábà tó gbàdé ìsìn wa nínú àwọn tó gbà wá ní Ali ibn Abi Talib nínú àwọn tó gbà wá ní Abdullahi ibn Mas'ud Jubair ibn Mut'im àwọn náà gbà wọn hadith ìsìn wa Jabir ibn Abdullahi náà gbà wá wa Abu Sa'id al-Khudri àwọn náà gbà wá wa. عبسة عمرو بن عبسة أنا أقبله أبو درداء أبو الدرداء أنا أقبله عثمان بن أبي أبي العاص أنا أقبله ومعاذ بن جبل معاذ بن جبل أقبله أم سلمة يا يا هو النبي قالوا وخلق سواهم قد أفعلهم كقودية يعني àwọn tó gbàdé fi nùsùlù wá kọ́lọ́hún máa ń sọ̀kalẹ̀ sí sẹ́mi ayé wọ́n pọ̀ rẹpẹtẹ náà sọ̀hábà tó kí ni wàá là ní ẹ̀jìn yẹn mẹ́ta iná afáàtì ń fi máa wá wà wípé hmm, kìí ṣe sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni agbára ọlọ́run ní sọ̀kalẹ̀ kìí sọ̀rọ̀ agbára wọn dàkọ̀ ẹlẹ́dàá ní sọ̀kalẹ̀ wọn náà nù àwa tẹ̀lé o àwa o àwa nígbàgbọ́ sí gbogbo àwọn ọ̀rọ̀ tó wá nípa sísọ̀kalẹ̀ ọba dẹ́dàá rẹ̀ mú sọ́dẹ̀kọ́ọ̀dù àṣìgbà lọ́dọ̀dọ̀ mìgbọ́rì anẹ́tìfà láwù kẹfì àti. mi dé àti ẹ̀mí mú ròyìn bó o ní sísọ̀kàrà ọlọ́run sí mú rí àmì mú wá rárá. àwọn mùsàbíhàwù bìnúsù lèlè mọ̀kìlù. àbí káfíà wàá lọ sàfijọ sísọ̀kalẹ̀ Allah tabaraka wa ta'ala pẹ̀lú sísọ̀kalẹ̀ àwọn ẹ̀dá. وقد قال بعض العلماء أبقى كما أقول ما أنا تسرعي سئل أبو أنيفة أنه يعني عن النزول fàkọ́lá yẹnsìlò bìlà káyọ̀sìn. wọn náà bí Abu Hanifa léèrè nípa sísọ̀kalẹ̀ Allah tabaraka wa ta'ala gbogbo òní òní a yẹnsìlò bìlà káyọ̀sìn ọlọ́run sọ̀kalẹ̀ láì ní bóòní sọ̀kalẹ̀ yẹn ti rí. وقال محمد بن الحسن الشيباني صاحبه صاحب الاحاديث لا لا لا لا صاحبه نعم. الأحاديث التي جاءت أن الله يهبط إلى السماء الدنيا ونهو هذا ونهو, آه، ونهو هذا من الأحاديث إن هذه الأحاديث قد روتها الثقات فنحن نرويها ونؤمن بها ولا نفسرها. محمد بن الحسن الشيباني صاحبه ترجمة أبو حنيفة آه، رحمه الله ونسالي آه، آه، أحاديث طوّق الله سبحانه وتعالى يهبط إلى السماء الدنيا لما صف على سمعي ونهو هذا من الأحاديث أتمرى لي قجوري لي أدرواتي حسقات أنا تقبع ديسي أنا أنتو تقبع من كلمة láwa gan náà ní ìfọ náà ní àrùn ìhà àwa náà ń gbà wá bẹ́ẹ̀ ọ̀nà òmìnira bíi ha àádẹ́ nígbàgbọ́ sí ọ̀làánú fásitì ha àní máa túmọ̀ rẹ̀ ká máa kàlàyé pé ẹ̀mọ̀túmọ̀ sísọ̀kalẹ̀ yẹn nǹkan báyìí ni ìtumọ̀ onígbàgbé sísọ̀kalẹ̀ sísọ̀kalẹ̀ sísọ̀kalẹ̀ náà ni nírú ìsọ̀kalẹ̀ yìí tó lẹ́tọ̀ọ́ sí Allah subhanahu wa عن عبد الله بن أحمد بن أنبالي àwọn ah, sọ fún arẹ́gbà wa mi látọ̀dọ̀ ọmọ imam ahmed. wọ́lá kúntù ana wa abi àbírọ̀ èmi ìfìlẹ̀ mọ́tì. ó lé èmi àti bàbá mi à ń rí kọjá nínú mọ́sálásí. ọ̀sẹ̀mi àkọ́sán yẹ̀kú sóbi hadith musul. ó ní bàbá mi wá gbọ́ olùkọ́ kan tó ń pè kàn án hadith sísọ̀kalẹ̀ ọlọ́run ọba sọ̀hánà. فقال إذا كان ليلة النصف من شعبان ينزل الله عز وجل إلى السماء الدنيا بلا زوال ولا انتقال ولا انتقال ولا ولا تغير حال أو أني تبعدي نصف شعبان إلى جنين نصف شعبان يا الله تبارك وتعالى ما انصرت على سمعيه بلا زوال لا ينيه wàláǹtì kọ́ọ̀lì kò ní kò sí gbèsè aláàbọ̀ ayọ̀rọ̀ xaàlì kò sí padà sísí ẹ wo wàhálà àti ọlọ́kọ rẹ̀ ti ẹ wọ́n fa gbogbo òtún eléyìí ẹ wọ́n fa gbogbo òtún eléyìí ó ní bí ara bàbá mi ṣe bẹ̀rẹ̀ sí sẹ́gìrì ni. ọlọ́run rẹ̀ dẹ̀ ti chéǹjì lẹ́sẹ̀kẹsẹ̀. lásìmọ̀ yẹ dí bàbá mi bá fọ́ gbá mi mú gidi pé alhamdulilayi àbá ògbọ́ ohun tí arákùnrin yìí sọ ni. èmi náà bá gbọ́ àbámu pé àbámu aṣojú. bínú nìfi wá jáde lára Imam Ahmed tára wọn fi padà kalẹ̀. ثم قال فقدنا على هذا المتحوز صدقة المعنى كيف جنا وجادو دولة دواء àfi lọ fèsì ọ̀gbẹ́ni alùpùpù ètò yìí olùkẹnubọlẹ̀ nípa ìròyìn Ọlọ́run ọba yìí. ọ̀làmọ àzá kọ́lá yẹ hàdà rọ̀ṣùlù lọ. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ó ní. فلما حاذاه بعثوا سمانيا قال أصفيا هذا قنك من فبدا قل على ريتو يا هذا أصدقر يوهي رسول الله أبي على ربه عز وجل منك ojúṣe ọlọ́run ọba jowó ẹlẹ́dàá rẹ̀ ju ọ̀yí lọ fà. káwọn kọ́ la rasulillah sallallahu alayhi abẹ́rẹ́ sọ̀rọ̀ wí gbẹ́lẹ́bà nẹ́bì ṣe wí ìyẹn ni pé kól sọ bójú sí ọlọ́run ti sọ wọ́n ń sọ̀rọ̀ àfà ìgbà tí wọ́n máa dúpọ̀ ọkùnrin yìí wí tán wọ́n kò mẹ́ ó jẹ́ wọ́n fa gbogbo ìtàlọ̀ ọ̀tà sọ wàhálà tó kúra rẹ sí tó ń ṣe ìkìlà zawali wọ̀là ntìkọ́lì wọ̀là tẹ̀sẹ̀ yorùbá tí ìṣesí ọlọ́run bá jẹ́ ìjì ńkọ́ lọ́ba sì ti kọ́ ló gbọ́ kí ni pọ́blẹ́mù ẹ̀ ẹ̀dọ́ tí sàwálù bá ṣẹlẹ̀ ńkọ́ ìwọ ní kò sí sàwálù ayẹ̀dẹ̀ wájà tán sàwálù ìṣẹ̀lẹ̀ náà fi sàwálù ayẹ̀dẹ̀ wájà tán hó náà fi lè ti kọ́ ayẹ̀dẹ̀ wájà tán hó hmm. ah, náà fi ìtàkà yorùbá ìhàlẹ̀ ayẹ̀dẹ̀ wájà tán hó ìwọ lọ́kọ̀ fi làákàyè ló fi tu wọ́n fà á tara Imam Ahmad ti fi sọ fún pé ah قل كما قال رسول الله صلى الله عليه وسلم قال لي بعد بعد دي سلام سي بعد بعد قال دا وان سو قال سمي عيه بعد ما كنت ذاك دا متا نو ابلا جلو ها وانتهى ọ̀parí ọ̀rọ̀ pé kò yóò sì máa béèrè pé ta ló ní di kíní kan kí n fún ta ló fẹ́ wá foríjì kí n foríjì kò wíwọ̀ bá àdéhùn ẹ̀kọ́ tẹ̀ máa bú kádàá rẹ̀ lọ kí wọ́n á fa gbogbo bìlà zawali bìlà kìnìtàn wí káàkiri. قال قال أنبل قلت لأبي عبد الله يعني أحمد بن أنبل ينزل الله إلى السماء الدنيا أنا أحمل ما صفوا أبا عبد الله تسي أحمد بن حنبل الله صفى على سكان يعني قلت نزوله بعلمه أو بماذا إذا قال أنا يا سيكون بمورين أبي صلى الله fàkọ́lá ní osgood and haza. ọba ní wọn bá sọ fún mi dákẹ́ eléyìí tó ń sọ yìí. mọ́ọ́lá ka wọlé haza. kí ló fẹ́ fi irú béèrè tí béèrè tó ń béèrè yìí ṣe. hamdul haditha ala mọ̀ọ́rọ́ wa. amúdìl haditha amúdìl haditha amúdọ́ yọmọdé amúdé amúdìl haditha ala mọ̀ọ́rọ́ wa bílá káyif ala mọ̀ọ́rọ́ ya bílá káyif mú àdéhìí yẹn lọ mo rìn bí wọ́n ti gbẹ̀gbà wáìwá láì ní sọ pé bó ló ṣe jẹ́ irú ìbéèrè ìtàkù tó ń béèrè mọ́lá hajj láì ní làálà ẹ̀fà àlàsì. àlámọ́ já já já àtìbílẹ̀ azar. bẹ́ẹ̀ sọ má lè sìn ra lórí báwọn orí pàṣẹ wa. àbí mo já àbílẹ̀ kìtà. àti bí quran náà ṣe sọ ọlọ́run ti bá ọlọ́run ti bá tu bẹ́ẹ̀ tàbí wí bẹ́ẹ̀ lásán kọ́ ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ kọ́ dákẹ́. alimami ishaq nura hayi. قال لي الأمير عن عبد الله بن صهر يا هبا يعقوب هبا يعقوب هذا الحديث الذي ترويه عن رسول الله صلى الله عليه وسلم حديث تقبل دواري حتى تتشاء الله ينزل ربنا عز وجل كل ليلة إلى السماء الدنيا فان سقل دعوة ما سقل من وجوه كان سسمع كيف ينزل بو نزل سقل ọ̀rọ̀ àkúrẹ́tù àádọ́ lọ́wọ́ lè àmì rọ́. ṣé mo kọ́ àwọn tí yíyan ó sùkú tí wọ́n wí fún wọn káfí lẹ́kọ̀ọ́ eléyìí aláṣẹ lòun òun lè bẹ orí àfa o ẹnu bá sọ wípé tó aláṣẹ àádọ́ lọ́wọ́ lè àmì ọlọ́wọ́n bá ń gbógo yìí gbogbo ìfalasẹ̀. láyé kọ́lù lè amóye rọ́bù. a gbọ́dọ̀ sọ fún ọ̀rọ̀ ẹlẹ́dàá rárá bíi tí nǹkan mọ̀ pé kaifa àwọ̀rọ̀ wí fún. ìnáwó yóò dúró bí la káyì. sẹ́yìn bẹ́ẹ̀ ló bó ní ló ń sọ̀kalẹ̀ àgbọ̀rọ̀ wí nípa tó lọ́hùn ọlọ́hùn ń sọ̀kalẹ̀ bí la kaifin láì ní bó ní ṣe ń ṣe kò ní nínú. wàmọ̀ kọ́lá yóò kúrò lè àrùsù nígbà nìjú lè àrùn láàyè kúrò. ẹni tó máa sọ wípé ìyá àkọlọ́lá àrùsù nígbà nìjú àwọn tó fi lé nìkan pàṣẹ pọ́nlọ́ ń wá sórí àlàáfù hmm. ẹni tó bá tó tó lọ wí jáde pé àlẹ́ ara sí ọ̀pá sófò àgbẹ̀ngbà tí ọba ti já hmm. máa ń lé ọ̀gá nìkan yẹn wà ńlẹ̀ hmm. so àlẹ́ ara sí ọ̀pá sófò nígbà tó lọ́n bá sọ kalẹ̀ àbí kò ní pa sófò ẹni ọba tó lọ wí wúwo káàtìkàtì yẹn. fàkọ̀dé àtàbí kọ́ọ́lé mọ̀bùtẹ́tẹ̀. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ ti dí ó dún ẹ̀dìbàjẹ́ مضاف إليه لا ضجة قد أتى بقول مبتدع يرفع أنا تمو أروني بدعوة مخترع هنا ستمو يروري أداه ها لو مو أنت بلين لو ليدو رأي مخترع ثم طلع قوي بقول مبتدع أروني بدعوة إليه رأي مخترع ìròrí aládàáhùn lórí fóun lọ dàrọ fúnra rẹ̀ lágbẹ̀dẹ àwọn onírọ̀rọ̀ ni. wọ ní sífàtì yìí báyìí ní sàtì yẹn ju sífàtì nùzọ́ọ̀lì èyí tó jẹ́ èyí tó yẹ kó wà nínú àwọn asífàtì ìfàlìyà àti àbítàlẹ̀ àti àbítàtì ìlà ayàzọ̀rọ̀ gbà. من صفاته سبحانه الواردة في كتابه العزيز في كتابه العزيز من أمر يولون وبا يتوى من القرآن الثابتة عن رسوله المصطفى يدعون إليه لقد في الله المصطفى أن تعدس على سعين الأمين تفكين بالي فكين بالي سي àwọn ní pé ọlọ́run lọ́wọ́ méjèèjì hmm. sọ ìyẹn wà ní àwọn asòfàtú azàtìyà asàbìtà lílá azọwọjálì ìròyìn pàápàá lélẹ̀ tọrin ilẹ̀ fọlọ́run ọba sọ̀hánà ọba dẹ́dà sọ báyìí pé. bálíyàdá òmò sùpàtà. mo ní bálíyàdá òhó má bò sùpàtà ni bí kò sì pé ọwọ́ ọlọ́run méjèèjì ń kọ́ ohun tá a tẹ́ ni. يوم ينفق كيف يشاء إن وصف سطم إلى حياة الصفاء وفي قلم وبعث ومجي وكان إلى فعالة قلم تصنع آية من في ما منعك أن تسجد لما خلقت بيدي بقف أن تسجد لما خلقت بيدي

wọn bàbá wa. ọlọ́kọ̀ọ́kọ́ lọ òbí ẹ̀ dì í. ọlọ́run fọwọ́ rẹ̀ dá o. wọ̀nà fakọ̀ fi ìka mi rúhìhì. ó sì tún fẹ́ náà mi rẹ̀ sí ọ lára. wàá jẹrẹ lápá mọ̀lá ìkàtàwù. ó sì mú táwọn mọ̀láìkà rẹ̀ oníkan forí balẹ̀ fún ẹ. ọ̀yìyàbùtánná. ó sì wá mú wa pàdánù. وأخرجتنا من الجنة وأمو كل يقول على الجنة فقال آدم آدم وصفانا بمصافنا أنت موسى وأنا موسى كلمك الله تكليما الله مبصر يتجد أسر وحط لك التوراة بيدي إيه صفات بيدي بعد لطعم بيدي الله التوراة فوالك لورك واتفاك برسالتي الله وعد أسلسة فلوكو سألو جسارك Abi kam wajata fi kitabi lahi. Ó ní fàbíkù. Ṣé àbí kámú ni kàdá ti? Àbíkù ni. Wajata fi kitabi lahi. Pẹ̀lú yín. Àwọn aṣèré ni lọ́sí wà nínú tí ọ̀nà ìgbé wa sọ Ádámù ọba fún fọ́gáwà ádámù sí kí ni ọyà pé ẹlẹ́dàrẹ́ fọwọ́ wà ó sì sìnà. kọ́lá bí àrùbáyìn sánà. bí àrùbáyìn alifa sánà ní gbẹ́mí báyìí ní pẹ̀lú forty thousand years. kọ́lá. kọ́lá fẹ̀tẹ̀lúmùní fẹ̀tẹ̀lúmùní alá amúrí fẹ̀jọ́rọ̀ lọ́wọ́ aláìyá ọ̀bùlà ayé yẹ kúlúkọ ní bí àrùbáyìn alifa sánà ṣé ọlá fẹ́ máa bú mi ní báyìí lórí ọ̀rọ̀ kan tó ṣe fọ́lọ́run ọba ti kàkọ́ọ́lẹ̀ rẹ̀ lé mi lórí tọ́tọ́ bí kọ́ dá mi ní forty thousand years. قال النبي صلى الله عليه وسلم عليه الصلاة والسلام فحج آدم وموسى Eh, kílẹ̀ tí a tó fi wá síbi wà Musa omi kan hajja Ádámù Musa torí ah, Musa yẹn ọ̀fun ló ní ọjọ́ sọ ànábì Ádámù bá yorùbá fi wò sí àgbà ọba ti di pé kò sí dédé lábá ìtàrí gẹ́ẹ̀tì pé eh, <laughs> so àfi tó nígbà wọn ṣe ń mú sára kàní jọfà hajjá ẹwọ wọn jẹ fáìlì wọn jẹ mọfàlù hajjá ádámù mọǹkà ádámù sì bá anabi musa ṣe ìfọjúmi tó rọrọ kí ni mahalu shahid ohun tá a fẹ́ fi tẹ̀rí ń bẹ̀ náà ni pé ọlọ́run dáre ádámù pẹ̀lú ọwọ́ rẹ̀ anabi adamu anabi sọ fún anabi musa pé ọlọ́run kọ àtàwòrán àfúnwọ̀ náà pẹ̀lú ọwọ́ rẹ̀ ọ̀fìn yìí pé ẹ̀rí kọ́lọ́run lọ́wọ́ ó ti wá tipẹ́tipẹ́ kó tẹ̀ tó di kọ́lọ́run bá anabi dìde ó ti wá tipẹ́ tó nílẹ̀ ní nípa anabi láyé adam kọ́rin lẹ̀ nípa anabi láyé musa aleyhi salatu wa salam wàlá nàkúlù.

tí wọ́n yí ikọ̀ lọ́hùn. àìnú mẹ́nu mi bá rẹ ká. bí kò sí fáwọn onígbàgbọ́ sọ́wọ́ nìyẹn. wànú títù láwo sífàtà ní bẹ́ẹ̀rù ká. ìwọ́n látàkì. àwọn òfìrò yan rinlẹ̀ láì ní fàlà sí àdẹ ní sàfijẹ́. wọ́lá yẹ kí fún amúlò lè yàtọ̀ yẹn ní àlàyé kùdùrọ̀ táyà. kọ̀wá tó lálàáfíà ọwọ́ méjèèjì yẹn ká gbé sórí kágbára méjì àyìnlá kúrò ọ̀tá lọ́ọ̀yì àtẹwọ́jọ́lá wà. bàǹtẹ̀lá nítorí kágbára ọlọ́run ìyàwó ló kàlọ́ máa ń jẹ́ nǹkan. bọ́lá àlà ni mọ́tà yìí. àgbọ̀rọ̀ kún ní dàrá méjì. àyìnlá ní àmọ̀ lọ́ọ̀yì àtẹwọ́jọ́lá. ní àmọ̀. àyìnlá ní àmọ̀ lọ́ọ̀yì àtẹwọ́jọ́lá láti sọ. nítorí pé ìdàrọ̀ ọlọ́run àlè ká bọ́lá ẹ̀ka kalẹ̀ yọ méjì. kọ́mọ kọ́lá ẹ bá sọ pé fẹ́ sún ha ẹ lè sínú rẹ̀ ló ti pàdé. àkúlì وصح عن رسوله بمثل العقد عن العدل tó sì lálàáfíà látọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ pẹ̀lú àdàkọ ẹni dọ́gba dọ́gba lọ́dọ̀ ẹni dọ́gba. Mísìlò sípàtìlì Mùhàbàtì. Ẹ bí ìròyìn ìfẹ́. Wàlìmọ̀ṣí àti. Àti mọ́fẹ́. Wàlìrọ́ àti èròǹgbà. Àti ẹ̀rín àti dùnnú ìṣe mọ̀ ìkórìíra ìbínú ìhètì náà nìyẹn ìyọnu àti gbogbo àwọn ìgbésẹ̀ tó lálàáfíà ẹ̀ tó wá látọ̀dọ̀ aláà tó fi lálàáfíà lọ́dọ́dọ̀ jù sọ lọ́n sọ ààrẹ sọ. ẹ àsìmáhùn ni àsìmáhùn jámù sámáhùn ó ní kódà iná bá kó tiẹ̀ jìnnà pépé àsùnmáàrún báàdì àlèjá hèlè apá kan náà àwọn aláìmọ̀kànmọ̀kàn kéétì ìgbọ́rọ̀ wọn tẹ̀ wá jìnnà sí pé kílẹ̀ ń wé yìí kílẹ̀ sì máa sọ pé ọlọ́run ọba ní lọ́wọ́ ní kìnní kílẹ̀ ń sọ yìí. kódà kó tó ajá sí pé ìsọ̀rọ̀ ó pa ayò níbẹ̀. tó pààyàn níbẹ̀ báyìí ẹ̀mí àwọn al-mu'attilin àwọn to wọ́n máa ń mú ròyìn ọlọ́run ọba gùn gbé ọ̀rọ̀ lẹ́sìn máa tẹ̀síwájú insha Allah nípa àwọn sífẹ́tò láàyè àtọwọ́jáde. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك